òun náà ni ìjọra alẹ́ pátápátá tó ṣe pé kò sí kankan tó ṣẹ́kù fún wọn ju sísun òkú ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àbẹ̀yẹ tó wá fẹ́ sọ ti ọjọ́ kẹtàlá náà bẹ́ẹ̀ ni àwọn kan ibi tí wọ́n bá dé òun náà ni àtàkàbùrù káwọn òun ni pé wọ́n bọ́ra kúrò nínú ìkọ̀rọ̀ ọ̀hún wọn pẹ̀lú pé wọ́n ti sọ ìlú bákan náà wọ́n ti fa orí ní tí ó tẹ́wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfá gbéyàn sọ́kù nìkan ó tó láti chéńjì aṣọ sí aṣọ alé kámá àti sọ pé ẹni tí ó ti tó fá irun rẹ̀ bẹ́ẹ̀ ni tó súnmọ́ náà ni pé wọ́n ti bá wa pa ẹran wa tó túmọ̀ sí pé gbogbo wa tí a mẹ́nu tẹ́ǹtì ètò súnmọ́ òun ni ká ti ṣe ètì àmọ̀ sí àtàkálò aláwọ̀ so àfẹ́rẹ́ ẹ̀kan tí ó ti sọ fún wa bóyá wọ́n bá sọ ni bóyá òun ló sọ fúnra rẹ̀ so bóyá wọ́n bá sọ ni bóyá ó sọ fúnra ẹ̀ so eléyìí ni wọ́n pè ní atahalul awwal a rí pé ta bá wo ọ̀pọ̀rọ̀ wa náà láti change sí aṣọ lé èyí tí a fẹ́ bára wa sọ ní àárọ̀ insha Allah onẹ́rin nípa bí a ṣe sọ òkú tọjọ́ òní eléyìí ni tí a fẹ́ bára wa sọ gẹ́gẹ́ bí ó ṣe rí rẹ̀ nínú hadithi abdullahi ọ̀rọ̀bà radiyallahu anhuma tí al-imam malik alayhi rahmatullah tí wọ́n gbà wá nínú muwasawa abdullahi ọ̀rọ̀bà radiyallahu anhuma wọ́n ní la tulma al-jimar fi ayyami thalatha hatta tazula ash-shams òun ni wípé ká mọ́ sọ òkú ní àwọn ọjọ́ mẹ́ta tó kù àyàfìgbà tí òun bá yẹ kúrò ní àtàrí that is àsìkò tí a mọ́ kí ìrun zoro anábùwà Muhammad sallallahu alaihi wasallam yawon ṣe bẹ́ẹ̀ Sahih Muslim min hadith Jabir bin Abdullah radiyallahu anhu wọ́n ní ànábì sallallahu alaihi wasallam kó lọ sọ̀kù ní ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá lẹ́yìn ìgbà tí oòrùn yẹ kúrò ní àtàrí láti ní àdèdè àsìkò tí à ń ké wa náà mọ bí ìtì ooru bí ó ṣe lágbára sí débi pé a máa wọ 48 degree so pé sísọ òkú ọjọ́ kẹwàá gangan tó ń ṣe òkú tàná dáasọ arẹni tó bèèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam tó sọ wípé ọ̀rọ̀ ìtùbádàmà absentu ó ní òkú tá a máa ń sọ àbí táwọn kan ti sọ láàárọ̀ bí gbogbo wa ṣe lọ láàárọ̀ àkàtà lọ sọ ó lóun tó ọ̀sán márọ̀lẹ́ lòun sọ anábì sallallahu alaihi wasallam sọ fún wípé kiri ìfni wàlá haraj kò sí problem so kò sí pírọ́blẹ́mù yẹn à ń mú méjèèjì papọ̀ mọ́gbà tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ títí ẹ̀ so ló fi jẹ́ wípé a nílé kókó níbi tẹ́sí ò bá ti lè kókó lé lórí so lónìí insha Allah a máa jáde láti lọ sọ ní nǹkan bí ọwọ́ aago márùn-ún láàrọ̀ kúrò tẹ́tì insha Allah náà ẹni wá fẹ́ lọ before that time tó ló fẹ́ ṣe é ní àsìkò tánàbí sallallahu alaihi wasallam tó ṣe é gangan bá láìfi ṣùgbọ́n advice kan ní káwọn bí oòrùn ṣe rí torí ìtì yẹn ó lè fa sunstroke fún èèyàn kọ́lọ̀ kí ó ṣàánú so ẹ̀tọ́ wà lè fẹ́ di ilé títí ẹ̀ di àsìkò tá aláàjáde òun ó ti lọlẹ̀ nígbà yẹn torí pé ta bá wo ẹ̀rù bíbà yìí sí jamra yóò mọ̀ lọ nǹkan bí rin wákàtí kan so kárí wákàtí kan lọ kátórí wákàtí kan padà wá ìyẹn kankan exercise ńlá ni so kọ́lọ̀ wà kí ó ṣàánú wa so eléyìí òun ni mẹ́sẹ̀jì tí a fẹ́ pàṣẹ fún wa a ní so òkú before time zone ní òní àti ní ọ̀la àti fẹ́ tó wá fẹ́ dúró tí di ọ̀túnla náà

ó ní a máa ń ṣe sùúrù náà àwọn aṣọ àsìkò tó bá ti di pé òun yẹ kúrò látàrí ó ní a lọ nígbà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta sọ fún wa pé ìgbàláyé wà láti sọ di in fact àwọn àfáà ní ẹni tí ó bá fẹ́ sílé rẹ̀ níjọ́ kejì gan kó lè sọ ti ọjọ́ kìíní láti ọjọ́ kọkànlá àti ọjọ́ kejìlá kó lè sọ pọ̀ ilé náà kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n it's not the best ṣùgbọ́n gbogbo àwọn kan wọ̀nyí náà làwọn àfẹ́sì ṣe lálàyé sókè ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe àbójúkúrò kùdìẹ̀kùdìẹ̀ wa so ilé náà rí mẹ́sẹ̀jì tí a fi fún wa ní àṣùbá yìí so a máa gbé gbogbo fún ah, àwọn àfáà mi láti lè tó tawájì níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ ṣe dáadáa والصلاة والسلام والتسليم على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أخي الله سبحانه وتعالى ìjọsìn tí a ń súnmọ́ Ọlọ́run tó ọjọ́ yìí kó gba ní ìjọsìn ní ọwọ́ gbogbo àwọn ìgbìyànjú oníkàlùkù wa ìgbìyànjú tá a ṣe lórí owó tá a kó kalẹ̀ níbi àbí ìgbìyànjú tá a ṣe lórí àwọn ìdààmú díẹ̀díẹ̀ tí gbogbo wa ti ń kojú látàná Ọlọ́run wa subhanahu wa ta'ala kó mẹ́ṣẹ́ àgbà ìjọsìn ní wa والفائزين وتفات لو باتين ومن سبب دار بيت قرن بلوكما جاكي متواجو من وقلوب ọba tó ní kan máa kọwájú níbi dáadáa bá wa ṣe àlékò dáadáa ara wọn. àwọn tó wà nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam al-hajjul mabrur laysa lahu jazaa'un illa anábi ní hajji ta bá ṣe gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ anábi ní kò ní ẹ̀san mí ìta fẹ́ gbà lórí ẹ̀ kọjá àkókò lọ sáàlì jẹ́nà ṣùgbọ́sẹ́ni tí ó gbọ́ ilé nínú mùsùlùmí tó ló ní wíṣì pé èmi náà fẹ́ bá wọn ṣe hajji bọ̀dọ̀ wá yẹ ká máa pèpè ẹ̀máìdì wa pé kò ní pọ́fẹ́ dé torípá náà sọ bí àdífì mí fún wa pé ìdàlùjánà huffat bil makari oníṣẹ́ rí nǹkan tó ń pè ní àlùjánà tí gbogbo wa fẹ́ wọ̀ yẹn in tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó rọ kiri ká rẹ̀ àwọn nǹkan tẹ́mi á rí tẹ́mi á fẹ́ kọ̀ ni tí gbogbo wa náà bá wo àwọn nǹkan tó ju wá ń rí láti bí ọjọ́ méjì mẹ́ta a rí pé àwọn nǹkan tí ò tẹ́ wa lọ́rùn yóò máa wà nínú ẹ̀ ẹ̀ adémù náà ni àwọn ibi tá à ń sùn lé lórí ẹ̀sìn kan ṣe dáadáa tẹ́gùn fẹ́ dáadáa púpọ̀ kan yìí kò ń ṣe tó máa bá ọkàn wa mu dáadáa à ń lọ Muzdalifa ní káwọ́ bí táwọn wà ń bẹ̀ a mọ̀ gbogbo á ah, báwo ló ṣe wá rí báyìí a mọ̀ sí farada pé àwọn alára fẹ́ wà ní Jánnà o ẹjá tún wá wo ìrìn tọ́lọ ní àárín lánàá àtẹni tó rìn dáadáa àtẹni tó rí mọ́tò wọ̀ àtẹni tí ò rí mọ́tò wọ̀ ló wá mi rò pẹ́ nìkan rò pé ìrìn tó ń rìn ìjọba ọkùnrin wá balẹ̀ pẹ̀lú ẹ̀ oníkálukú náà ló dé ẹni tó ń wá báàmù tó fi ń wọ ẹsẹ̀ ẹni tó ń wá ìlò fi ń wọ orí ẹni tó ń wá parasitamọ́ oníkálukú ṣe ń fà ìwé ààrẹ nìyẹn ìyẹn túmọ̀ sí pé kí ní ẹ̀ náà ó níbi tó ń ṣe lára wa so ìfaradà yẹn náà ní ká wá ní délẹ̀ pé àwa lálá fẹ́ wà àlìjẹ́nà àlìjẹ́nà tá a dẹ̀ fẹ́ wọ̀ kò ní jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí ó mọ̀ tó mọ́ wá gbogbo wa so abẹ́rẹ́ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ibi tá a bá ṣe náà dé tọ́lọ́jọ́ kó gbálẹ̀ ní ọwọ́ ìkọ̀kọ̀ wa وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله The Guidance Facebook page. Follow, like, and share.